ọba saheed òṣùpá ti fohùn ránṣẹ́ sí gbogbo àwọn tó ń rokúròó gbogbo àwọn tó ń ro ibi sí i kódà ó sohun tọ́lọ́run máa ṣe fún gbogbo wọn o gbogbo àwọn tó ń lépa ẹ̀mí ẹ̀ láì nídìí ó sọ ìdí ẹ̀ tí rúmọ̀ fi gbayé kan pé ara òun ò yá gbogbo ohun tó ṣẹlẹ̀ sígbà tó dé láti amẹ́ríkà kó tó lọ sí amẹ́ríkà gbogbo ẹ̀ ló sọ nínú fọ́nrán yìí kódà ó ti sọ̀rọ̀ sókè yìí pé kókókó báyìí lára ọ̀tá ọ̀hún le o ó sọ̀gbà tó ti ń ṣiṣẹ́ eré bọ̀ eré fújì kí ló wá dé tí àwọn kan dìde eh, tí wọ́n ro ikú ro ọba Saheed Òṣùpá kò síbi tí àwọn èèyàn máa péjọpọ̀ sí àbí ibi táwọn èèyàn máa wà àbí ibi táwọn èèyàn ti ń ṣiṣẹ́ tán ti ń rówó eh, tí kò ní síjà ìkùnsínú eh, tí ò ní sẹ́rù ibi níbẹ̀ tí ò ní sígbọ́n mi sí omi òtó ẹ tí kò ní sí pé èèyàn kan máa ní òun ju èèyàn kan lọ òun gangan lọ̀gá òun nìkan ni kán máa rajà lọ́wọ́ ẹ̀ Saheed Òṣùpá náà ẹ ó ti ní ìṣù pẹ̀lú àwọn kan rí bẹ́ẹ̀ kò lè sọ iye àwọn tó ń bínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ pàápàá pẹ̀lú bó ṣe níṣe pẹ̀lú ẹni tó jẹ́ ọba orin ẹ lágbo fújì nínú orin ẹ tó kọ yìí náà lẹ ti máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí Saheed Òṣùpá ń sọ ohun tí àwọn kan rò pé kó ṣẹlẹ̀ sí ó sọ so, nínú orin tó kọ yìí. Welcome to crossblog X TV. Remember to like, share, and follow us. n pa ti rúmọ̀ tó ń sọ káàkiri yẹn kò sí nǹkan tó ṣe mí o ó kàn jẹ́ pé èyí ò ní máa ṣe wàhálà gbà mí kó má kó má fẹ́ rẹ́ra bẹ́ẹ̀ ni ẹgbọ́n kì í ló ṣọba àǹtí rúmọ̀ yẹn fi pọ̀ o ẹgbọ́n kì í lò ṣọba tí rúmọ́yẹ gbàyé mo sì rí ìgbà tó fi wálé láti Amẹ́ríkà o ẹgbọ́n kì í lò ṣọba tí rúmọ́yẹ gbàyé wọ́n fi kẹ̀kẹ́ gbé wá ṣé bẹ́sẹ̀ ló fi rìn o ẹgbọ́n kì í lò ṣọba tí rúmọ́yẹ gbàyé sari bí malaria ṣe ń ṣe ẹ̀jẹ̀ ara tí táífọ́ọ̀dù ń gbógun tẹ̀yìn ara kókó kó báyìí lára tanlẹ̀ òun náà ni Saheed Òṣùpá ń jẹ́ kó yé gbogbo ẹ̀ pé kó sì lọ́kàn fún ṣòwò òun wà òkè. wọ́n á máa wá lẹ́rọ ọ̀pọ̀lọ́ bá padà tí ì fẹ́ mu sẹ́rí bẹ́ẹ̀ ṣe ṣòṣì o ó lè máa ṣòṣe yín bẹ́ẹ̀ ṣe ṣòṣì ẹ̀ ṣá máa ṣe lọ́dẹ̀ tẹra mọ́ gbọ́dọ̀ ṣe ń gbèrò kábùrú ṣẹlẹ̀ ẹ̀ máa rí borí yín tí ó ń pè tọ́lọ́ bá padà wà mú yín o ajẹ́njẹ́ tán yà tí ó lóòpin ò lẹ́ máa jẹ́. àjọ kúrúkẹrẹ òṣèlè bàbá aláwọ òkè sùn yín kúrúkẹrẹ ilé oníṣègùn láti ìjọ yìí tẹ bá ń dáwó sí kólófẹ́hùn láti ìjọ yìí a ti tọwọ́ tó tó ṣe nǹkan gidi orí yín tí ó pè tọ́lọ́hún bá padà wà mú yín o àjẹjọ tán tí ó lóògùn ò lẹ́wọ́ jẹ. òṣùpá kílájọ fàgùn tẹ̀ wí kiri igbó ti kú Èdùmàrè dákun mọ́pàmí kékeré mo ti ṣiṣẹ́ eré bọ̀ ó lé lọ́gbọ̀n ọdún mo dẹ̀ jìyà kọjá káyọ̀ mi ma dalẹ̀ ẹ̀yin èèyàn ayé ẹni kàkí ló wà dé kí lájọ fàgán tẹ̀ ń wí kiri bó ti kú Èdùmàrè dákun mọ́ pa mí kékeré kọ́lọ́hún mọ̀ pa ń kékeré bàbá kọ́dìrì kọ́lọ́hún mọ̀ pa ń kékeré bàbá suliya tọ́lọ́hún ló ń mú alárada bàbá kọ́dìrì kọ́lọ́hún mọ̀ pa ń kékeré bàbá suliya. ẹdù ẹdù ẹ má lùlù sí ẹ lè rí lù yẹn lù. bàbá wa rẹ́ni tó lọ́lọ́ àwọn òṣèlú tóun bá ń fẹ́ ẹni kò ní àmúra kò dẹ̀ ṣeré lọ́lé ẹjọ́ ara ni tí wọ́n sẹ́ńtẹ́ǹsì tó ń dájọ́ kú fún Saidi barani tó lọ́wọ́ òṣèlú bá ń fẹ́ ẹni kó lọ sọ́ọ̀sìpìrù lọ fojú ló ń jẹ́ ara ni tó ti gé lẹ́sẹ̀ tí wọ́n ti gé lápá àní barani tó lọ́wọ́ òṣèlú tó ń bá ń fẹ́ ẹni kó lọ mọ̀ tuwari lọ fojú ló ń jẹ́ ara ni tójú lọ ẹni tí ò tó ara ni tó lọ́wọ́ àtẹni tí ò ní tọ́ba rí wọn wọn tún dúpẹ́ o àrípé tòun ṣì sàn wáìdù lókè ọba ẹ̀dẹ́ ni ọlọ́run ọba ẹ̀dẹ́ ni àní bí malaria ṣe ń ṣe ẹ̀jẹ̀ ara tí táfọ́dù ń gbógun tẹ̀yà ara tá a máa wá ròyìn bí ẹni lọ fàdà wọṣẹ́ ṣùgbọ́n àwọn tó ń ṣòṣì tán fowó ṣoògùn pé kú wọ́n á máa wá lérò pọ́lọ́n padà tì í fẹ́ mu wọ́n á mọ̀ ṣùgbọ́n sáyìrì ni ọmọbìnrin tó jiná bíi Messi ó tàbí Ronaldo mo súnmọ́ Grammy ọmọ ju kóra lọ Rosiski nínú olórin òlèlè bá nínú olórin àwọn bẹ́ẹ̀ni. Drop your comment remember to like share and follow us thanks for watching.